o ọlọ́run tí a kò lè rí lọ́wọ́ o mo á ah! jésù. Eh, eh, eh, ṣé ibi tá à ń lọ ṣe pàtàkì gan so mi ò ní táìmù rárá. Ah, ẹ jọ̀ọ́ sà ẹ jọ̀ọ́ sà bó ti ṣe ìṣẹ́jú kan ẹ jọ̀ọ́. babe máa bọ̀ no no máa bọ̀. Oh, okay. ah Jesus kristi ẹ má bínú ègbé ni fún ẹni tí a ò fi rán tó ń jíṣẹ́ ègbé sì ni fún ẹni tí a fi rán tí kò jẹ ah Jesus kristi hẹ́ẹ́lìdì ah Ejo jọ̀ọ́ ẹ má bínú amúmuyí wípé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ sí ìdílé yín bẹ́ẹ̀ ni àmọ́ ẹ má sọ fún ẹnikẹ́ni o bó tilẹ̀ wù kó burú tó ẹ má jẹ́ kó hàn sí ẹ̀dá alààyè kankan ju ẹ̀yin méjèèjì lọ tí ẹ bá wá ṣe lé ìtàn tí ẹ jẹ́ kó hàn sí ẹnikẹ́ni <laughs> ń ayọ̀ ń dùnnú ló máa tibẹ̀ jáde wá. ok so nǹkan tẹ́ ẹ̀ ń sọ fún wa ni pé ká má máa sọ̀rọ̀ wa síta àbí ká má máa sọ̀rọ̀ wa fáwọn èèyàn. bẹ́ẹ̀ni bí àwọn èèyàn máa ń bí èèyàn oríṣiríṣi nǹkan àbí. nǹkan yòówù tí ò bá dùn kó ṣẹlẹ̀ sídìlé yín ẹ má sọ fẹ́nikẹ́ni. ok ká má máa sọ̀rọ̀ wá ṣe é. jésù kristi éèlì jimbo àlómi fún ah. eh, ok ma ẹ gbà. Eh, ẹ jọ ẹ jọ nǹkan tí mo sọ fún yín hmm. ẹ bá mi fi sọ́wọ́ sí ẹ má fi jẹun o ẹ má jẹ́ kó wọ́n sí ẹnikẹ́ni o ẹ má jẹ́ kó wọ́n sí ẹnikẹ́ni o àlàáfíà. ẹ dúró kẹgbà ma ẹ dúró ẹ dúró. ọ̀fẹ́ la fi fún ni. ọmọ òbí ya It's awesome. Oh, good. Good for Marlon, yeah. Yeah. Yeah, that reminds me. Babe, I need money. Money for what? You just said you need money and you want me to dip hand inside my pocket and just give you money without knowing what you want to use it for. The last time I checked, you don't question me. And this time around, go and check it out. I'm asking you what do you need money for? Okay, fine. Um, mom's sick, and I need to go check up on her. So I need some money. Did you just say mom's sick? you. Your mother or mine? My so mom. you want me to to give you money? Last love told you sickness Yeah? Excuse you get out me. of my house. Babe. Take a chill pill. Mother, we're talking about my mom here. Who's the mom? Who's the mother? Who's the fucking mother? Babe, you shout. Get! Are you are you okay? Babe, calm down. Mom says sick of her going out. No, I'm like I'm still mom here. Hello? No, like shut the real room to mom. ṣe transfer fún mo ti ń pe nọ́mbà ẹ kò lọ náà ó kàn ring I drop I ring ìgbà mi máa sọ switch off lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá rìn tọ̀ kí ló ṣẹlẹ̀ mo tẹ̀ tó àwòkọ́ kìkì tẹ̀ tó àfiẹ́lẹ̀ di monday àmọ́ ní monday náà dáàdì máa ti ṣe owó sí ẹ̀ tó kò dẹ̀ pé mi kí ló rí mo ní láti gbé màá mi lọ sí hospital náà ìwọ ló sọ fún mi kó máa lọ sọ́dọ̀ dókítọ̀ kó máa bá dókítọ̀ sọ̀rọ̀ ìwọ tó ló máa bá dókítọ̀ sọ̀rọ̀ à ń pè ẹ́ ò gbé kọ́ hello hello. carry now. Put your car. ẹ fi wé ní iye and he really helped out in school you know. kí lẹ wá ṣe mí báyìí. a wá ṣe mọ́tò wọ́n ṣe oh. alignment àti wheel balance. ara epo ni so oh. bí mo ṣe rí ẹ tó jókòó ah Foyeke Adémọ́lá rẹ nà. Adémọ́lá kọ Adémọ́lá. <laughs> ok Foyeke Daniels. Daniels thank you. <laughs> Oh, it's fine babe jẹ́ kí ènìyàn ti sọ̀rọ̀ náà so you guys can get along. oh okay all right all right. what's up jókòó. ah ah. so it's nice àbí. ọkọ èmi. sọmọ kékeré ló ṣe pè mí ni. <laughs> o fẹ́ kí n máa rí lásìkò àwo. mo ti máa happily marry my husband is very lè tó ń ké. kò sí kankan jọ máa wọlé ilé mi ṣẹ̀ṣẹ̀ ìskan. kí ló ṣẹlẹ̀ at this hour of the day his fire was all around he start coming. o ṣọ́ọ̀pù kò sí nǹkan kan tó okay I'll be there I'll be there. wife is taking it cool pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ she needs to take it slow. you know at this point I sí nǹkan tó fẹ́ ṣe o lè sọ fún òun ọkọ take heart you know i'm living fine i'm <laughs> fine. she just have to because tí a bá ní ká túbọ̀ máa rò gbígbà tí yàn ti gígùn nǹkan tó ti ń jìnnà ni kò Hmm? ìgbà wo náà fẹ́ dé àmọ́ màá ti pẹ́ bíbá yìí. kò ní pẹ́ náà kọ̀ sáré jáde. mi ì lè dúró dè wọ́n. mo tó bá lọ tó bá dúró ó lè bínú mo ṣe dúró díẹ̀. tó bá bínú màá bẹ̀ èmi náà níbi tó important mò ń lọ so you guys just be fine. Okay, it's fine. Let, me see you. Okay, some of you. má wàá rò bí àwọn olùgbéyà fún baby girl ni mo gbéyà fún. Hmm. ogologunlogun baby girl eh. baby girl bo boy of course. Eh, no no no come on now ah, baby girl òun oh, ló nice take it like that. Hey, boy a boy or two boys no girl not for now please. Oh. two what no no i'm not a fan i want a baby. Akin see there's always this bond eh. between a woman and a first son. tí ọmọ ẹ bá jẹ ọkùnrin eh. alákọ̀bí eh. gbàgbé bond yẹn máa ń yàtọ̀ so i don't wanna toy with that i'm not giving you this. olùtẹ̀ iṣẹ́ serious so o fẹ́ kó jẹ́ the other way round kí èmi àti baby girl mi ká máa. wọ́ọ́ ah stop it stop it this is a boy oh okay. sorry two boys. okay okay okay fine jẹ́ ká ṣe nífẹ̀ẹ́ dé o a boy and the girl. no no no no no one. ò oh. identical One. ò identical. jẹ́ ká sílẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. wo eléyìí má wọrí. ó máa ń tèké ní serious. sọmọ nǹkan èmi ló fara mi ò lè wait Get time scan ti tó kí wọn á lọ ṣe scan tí bá ti wá ṣe scan ojú ẹ máa jà ọkùnrin màá sọ fún ẹ wípé. ẹ pé kí ni ah, <laughs> ẹ pé kí mo bẹ́ẹ̀ kọ́ what kí ló ṣe jẹ́. ibi Ah, mo ti mọ orúkọ ẹ̀ <laughs> kí orúkọ ẹ̀. Rebecca. <laughs> Rebecca kò dé bóyá ni. <laughs> no no Rebecca wà dé it's fine my babe jẹ́ ká filẹ̀. Ah, jẹ́ ká filẹ̀ ní kí ni ṣé mo nǹkan tí mo bọ́ lọ́n sọ ni wọ́n èmi ò gba bride tó máa wulẹ̀ ṣẹ́jú kò lè wẹ̀. lómi ò ṣẹ́jú ó dàbí nǹkan kan. nǹkan kó sí nǹkan kó sí jù ni. babe don't talk about it we are having for having two Thank you. so much. you know I love you much more, more now. ṣé for fògùn fẹ́ mi ni. ó fògùn fẹ́ baby girl come on I love you ló ti fọ́ ìwọ ó ti fọ́. sọ gan because mi ò ní time fún gbogbo nonsense tó máa fẹ́ sọ lẹ́nu o I don't have your time what is it. ọmọ wo ṣá. ṣé nǹkan míì wà bẹ́ẹ̀ ni kí ló ti wọ bọ́bọ́ yìí ni mi lára kí ló fẹ́ gan-an àbí ayé ìṣe ẹni ṣé wọ́n bá mi ṣe wà táwọn tó ní ẹni are you okay is something wrong with you kò ní dáa fún ẹ ọmọ àlè olóṣù wàá kúkú kan níṣẹ́ níwájú because mi ò mọ nǹkan tó jẹ́ mi ò mọ̀ ẹ́ ọkọ mi náà. Ah, Miwa. Why are you still sitting? No, you shouldn't wait for me ti ẹ̀kọ́ wà nù go let's go let's go time go. tá ń lọ ṣe pàtàkì gan so mi ò ní time rárá. Ah, ẹ jọ̀ọ́ sà ẹ bó ti ṣe ìṣẹ́jú kan ẹ babe máa bọ̀ no no ẹ máa bọ̀. Oh, ah jésù Christy! ẹ má bínú ègbé ni fún ẹni tí a ò fi wọ́n tó ń jíṣẹ́ ègbé sì ni fún ẹni tí a fi rán tí kò jẹ ah jésù kristi hẹ́ẹ́lìdì ah ẹ jọ̀ọ́ ẹ má bínú amúmuyí wípé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ sí ìdílé yín bẹ́ẹ̀ ni àmọ́ ẹ má sọ fún ẹnikẹ́ni o bó tilẹ̀ wù kó burú tó ẹ má jẹ́ kó hàn sí ẹ̀dá alààyè kankan ju ẹ̀yin méjèèjì lọ tí ẹ bá wá ṣe léyìí tán tí ẹ jẹ́ kó hàn sí ẹnikẹ́ni ń <laughs> ayọ̀ ń dùnnú ló máa tibẹ̀ jáde wá. ok so nǹkan tẹ́ ẹ̀ ń sọ fún wa ni pé ká má máa sọ̀rọ̀ wa síta àbí ká má máa sọ̀rọ̀ wa fáwọn èèyàn bí àwọn èèyàn máa ń bí èèyàn oríṣiríṣi nǹkan àbí. nǹkan yòówù tí ò bá dùn kó ṣẹlẹ̀ sídìlé yín ẹ má sọ fún ẹnikẹ́ni. ok ká má máa sọ̀rọ̀ wa ṣe. Ah! jésù kristi élí jimbo àlómi fún mi ẹ eh, ok ma ẹ gbà. Eh, ẹ ẹ jọ ẹ jọ. nǹkan tí mo sọ fún yín hmm. ẹ bá mi fi sọ́wọ́ sí ẹ má fi jẹun ẹ má jẹ́ kó wọ́n sí ẹnikẹ́ni o ẹ má jẹ́ kó wọ́n sí ẹnikẹ́ni o àlàáfíà. ẹ dúró kẹgbàá ma ẹ dúró. ọ̀fẹ́ la fi fún ni. tẹ́ ṣe report fún ọlọ́pàá or because of a pastor. see Adunni kò easy bẹ́ẹ̀ yẹn náà and bọ̀bọ̀ tá à ń sọ yìí ó threaten kó máa pa ọ lọ́mọ you know as the man I need to keep my family safe kó tó fa ni ẹ̀ tá a ṣe sọ fọlọ́pàá. I understand but still. You should have told me, Kilawa Jorefu. You should have confided in me, Matamokotimashi. It's gone. Pick up, it's gone. Put it on speaker. Hello. Hello. Anonymous lorúkọ mi. Mo rò pé ẹ ti pe detective wá yín láti bá yín wá ọmọ tó sọnù àbí. Eré <laughs> ọ̀pá lásán lẹ́ ń ṣe. Did, you hear that? He knows you're here. I heard. You don't worry. He knows you're here. It's fine. It's fine. What I'm just going to advise you both is to stay safe. for yourselves and for your kids. I'm going to come here at any point in time to I need any information, okay? Don't cry. I will work on it and I'll get him before he gets to you, okay? Don't cry. I have to leave now. Um, job. All right. mójú ìrí o sọ̀rọ̀ lè rán mi létí ibi tá a ti múra. látọ̀dọ̀ ọ̀gá yín ni sà. ẹ kí wọ́n ló ṣẹlẹ̀. wọ́n ní kí n gbá pè fún yín kí n bá ń gbé fún àwọn ọmọ wọn. àwọn ọmọ mi àbáwọn ọmọ wọn. àwọn ọmọ wọn sà. nítorí n bá jẹ́ kó ọmọ pé àwọn ọmọ tèmi ọ̀sìn bí wọn kó wọn wá bí rárá táwọn gbé náà ọ̀gá sì wà lọ́fíìsì o wọ́n sì rántí ra ápù ẹ wo bí wọ́n ṣe ń bà wọ́n ọmọ jẹ́ torí ọlọ́ ọmọ táwọn ọmọ kéékèèké ni ọmọ wọn àwọn ọmọ ọ̀gá mi ah, ah, àwọn ọmọ kéékèèké ni wọn àmọ́ tó o bá rí wọn tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní jẹ ápù lójú rẹ̀ eh? bí ìgbà tí wọ́n jẹun rí ni ó fẹ́ràn rẹ inú fíríjì la máa ń tò sí báyìí ọ̀gá sì tò sínú fíríjì yóò sì tutù tutù tutù. ó dà bẹ́ẹ̀ sà. ọ kò dáa ìṣe ni wọ́n ń bọ̀ ọmọ jẹ́. ó dà bẹ́ẹ̀. mi máa gbé wọnú pálọ̀ nísìnyí tí wọ́n bá rí lọ́wọ́ mi báyìí wọ́n fòrò mọ́ mi báyìí bí ìgbà tó jẹ́ pé bí ìgbà tí ajá bá fẹ́ gbé nǹkan ni. kí ló dé ebi gan tí mo yẹ dàgbà tó yìí wọn jẹ apple rí. ẹja hmm. ṣé wàá fẹ́ jẹun náà nísìnyí. àwọn jẹ o ọmọ pọ́gà ó ti kà síbẹ̀ ọ̀gá mi ya wèrè mú ti kà ọ̀gá ọmọ iye táwọn rà kó sì lọ ọmọ ọ̀gá mi tó mi kó sì dànù kó sì dànù ọmọ ọ̀gá mi tó mi <laughs> èmi kẹ ẹ ọ̀gá tó ti máa kà síbẹ̀ <laughs> ọmọ nǹkan kan ṣe ọmọ ọ̀gá mi. ṣé débìkẹ́ ò gbá àwọn ọmọ mi wọlé débìkẹ́ kí ló ṣe débìkẹ́ tí ò gbá àwọn ọmọ wọlé tó jẹ́ kó sùn báyìí irú nọ́ọ̀sẹ̀ ìwé lélẹ́yìn náà. Ìrẹ́ tàn mí wá. Ìrẹ́ tàn mí wá. Ìrẹ́ tàn mí wá. Ayọ̀ tàn mí wá. Ayọ̀ tàn mí wá. Ìrẹ́ tàn mí wá. Ìrẹ́. Ìrẹ́. Ẹgbẹ́. Ẹgbẹ́. Ìdáná. Ayọ̀ tàn mí wá. Ẹgbẹ́ mi. Ayọ̀ tàn mí wá. Wait, wait. ẹjọ́ má bínú fún nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín sà. lórí ọmọ tí wọ́n jí gbé òun ló jẹ́ ká torí ẹ̀ wá síbi sà ọmọ ọ̀dọ̀ tí ẹ̀dìjọ́ ń ṣiṣẹ́ ń bí ó ti wà ní kọ́sítọ́dì wa fún àwọn ìwádìí kan tàbí méjì ó dẹ̀ ti ṣe àwọn àlàyé kan fún wa lára àwọn àlàyé tó wá ṣe fún wa òun ló jẹ́ ká wá sí ọ̀dọ̀ yín láti wá béèrè tí a fẹ́ béèrè lọ́wọ́ yín sà gẹ́gẹ́ bí àlàyé tí ọmọ ọ̀dọ̀ ṣe fún wa ó ní ní ọjọ́ tí àwọn jáde tí wọ́n fi jí ọmọ yẹn gbé sà ó ní ẹ̀yin lẹ ṣí géètì fóun àwa ní ká béèrè pé ṣé bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ sá. ṣe ń tọ́ ṣẹlẹ̀ gangan láì ní mú sí láì ní mú kúrò lóòótọ́ ni ojú omi wọn ṣe ń bọ̀ bí wọ́n ṣe ní ní wọn rè ńgbà wọ́n sì dé wọ́n láwọn fẹ́ jáde ọmọ ọ̀dọ̀ àti ọmọ ọ̀gá ẹ dákun kí ni tèmi láti máa béèrè pé mo sì sílẹ̀kùn fún wọn wọ́n sì jáde ọ̀tọ̀ àbí a jẹ́ pé nǹkan tí ó sọ òótọ́ ni. Ah, bó ṣe rí nù bó ṣe rí nù bó ṣe rí nù. ẹ bọ n tá a fẹ́ bí léèrè báyìí pé ẹjọ́ má dúró sá. ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ jẹ́wọ́ fún wa kẹ́ sòótọ́ fún wa so that a lè help investigation táwa ń ṣe lọ́wọ́ ẹ jọ̀ọ́ kí ni àjọṣepọ̀ tó wà láàárín ẹ̀yin àti àwọn tí wọ́n jí ọmọ yẹn gbé. ẹni ṣé tí wọ́n béèrè nu. bẹ́ẹ̀ bó lè ṣe ń ronú báyìí torí ọlọ́run ṣe pẹ̀lú ọjọ́ orí mi wọ́n sì wá mọ̀ wọ́n ti ń jíyàn gbé ṣé wọ́n sì wá máa ti ọjọ́ orí ìdá yìí wọ́n jíyàn gbé ńgbà mọ́ wà kéke àgbàlagbà ni mi bẹ́ẹ̀ ṣe ń wò mí ṣé ńgbà mọ́ wá dàgbà tán ni wọ́n àbẹ̀rẹ̀ sí ní jí pẹ̀lú pàpọ̀pọ̀ pẹ̀lú ẹni tó ń jíyàn gbé ẹ dákun ẹ dákun ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀yin ọlọ́pàá ẹ dé o iṣẹ́ tèmi ni ńlá ti sílẹ̀kùn yálà ọkọ̀ fẹ́ jáde àbẹ̀yàn fẹ́ jáde yálà èèyàn fẹ́ wọlé àbẹ̀yàn fẹ́ jáde iṣẹ́ mi ni ntọ́ gbà torí rẹ̀ gbà mẹ́nu kódà kọ̀ọ̀kan mi ibi tí wọ́n lọ ẹ dákun ẹ jọ̀ọ́ o wọn mọ kankan pẹ́ o. ok um, eh, tí n bá gbọ́ yín yé tí àlàyé yín tó dẹ̀ yé mi n tẹ̀ ń jẹ́ kó yé mi ni wípé ẹ ò mọ nǹkan kan nípa bí wọ́n ṣe jí ọmọ yẹn gbé àbí. nǹkan ẹ ti rí inú ọ̀rọ̀ mi pé wọn ò mọ nǹkan kan gbà ẹ ti rí àbí tẹ́ ẹ bá fẹ́ ṣèkà ẹ̀yin ọlọ́pàá ẹ mọ sẹ́ o ẹ ti rí inú ẹ ti rí inú ọ̀rọ̀ mi. Um, pẹ̀lú àlàyé yín yẹn sà mo máa ní láti tẹ̀lé wa dé station wa so ẹ lè lọ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn ọ̀gá wa bí gbogbo ọ̀rọ̀ yẹn bó ṣe jẹ́. ọlọ́pàá ọlọ́pàá èèyàn ìfọ sẹ́dítà yóò fi dáyé ọlọ́pàá lọ́lọ́pàá ọmọ jẹ́. yóò ní pé pẹ̀lú gbogbo tí mo sọ yìí nísìnyí ó dìgbà máa ṣẹlẹ̀ àwọn ọ̀gá yín ẹ̀yin náà ẹ̀yin sọmọdé ń di sí ọlọ́pàá ẹ̀yẹ ẹ̀ sì ṣàlàyé fún wọn bẹ́ẹ̀ bá fẹ́ kí n sọ̀rọ̀ ẹgbẹ́ gbohùngbohùn lẹ̀ kó ẹgbóhùn mi kẹ́ lọ sọ fáwọn ọ̀gá yín ẹ mọ̀ pàrọ̀ fún mi ẹ mọ̀ tàn mí lọ. Hmm? move. Anthony, what's going on now, eh? Mr. Kinwale, I'm doing everything possible not to make sure pé a rí ọmọ Investigation is going on at the moment. Ẹ jọ̀ọ́, exercise patience. Tell me now, it's been four weeks. Four good weeks. Don't, don't, don't tell me not to worry. Kí ni gbogbo eléyìí náà? Ọmọ là á sọ̀rọ̀ eh? ẹ̀. Odindi ọmọ. Ẹ ẹ̀dẹ̀ investigation yìí ṣe kí ni ebi. Àní, a máa bá yín you just please exercise patience Shoyin. i understand what you're feeling gbogbo nǹkan tí mo lè myself and my team òun là ń will get your son back to you safe. see see i don't care arrest everybody arrest the whole world i don't care i need mo fẹ́ rí ọmọ mi now. àmàṣe àmàṣe ṣẹgbọn ọ̀rẹ́ ẹ ṣe gan ẹ ṣe gan. má wọrí wọn máa rí ẹ wọn ṣiṣẹ́ wọn let's just give them time. jọ please let's stay strong. babe, babe. day. ṣẹlẹ̀ at of the day ọkọ ẹ ń kọ́. It's fine, around. It's not coming. o ṣọ́ọ̀pù kò sí nǹkan tó ṣe é. Okay, I'll be there, I'll be there. oh, she oh, no. Oh, wow, wow. Okay, oh, I'm fine. I'll see you later in the day. Okay. Take care then. Yeah, yeah, yeah. yeah. dé. Hello? Hello, babe. Hello? Ah! Olúmídé ni mo pè. Yéé. kunu kó bá mi sign. Um, okay, okay. because wọn náà fẹ́ kó append signature síbẹ̀ òun ò kówó ni àbí ọlá ẹ ni thanks for being a good friend kó bá mi sign. Okay, okay, mm. okay fine fún mi pẹ́ǹtì ah mi mo pẹ́ǹtì à ń ṣọ́ ni pẹ́ǹtì mọ́tò ni. ok mo ní kan mọ́tò ok ok sorry. Ah, but to be honest, I'm depressed. <laughs> Okay. What about this? How Okay, okay, get pen. Yeah, yeah, get pen honest, like, oh, um, man, this is great. This is great. Sorry? Okay, okay, fine, but I'll be there now, right? Like, kí ló My table is Kí ló ṣẹlẹ̀, kí Hold on. how long have you known him? Since our school days. Actually, he is my ex-boyfriend. Sorry? me. you didn't tell me all along. You're the last one be for me now. This is not the time for that conversation, okay? When last lórí lẹ́yìn school days tó sàn yẹn lottery, baby? After our uni days, mi know, mi ò tí ì fojú mi kan ohun tí ọ ìgbà tí mi àtọkọ mi hmm auctioneer dress in there? Any pictures? yes, I have. I have pictures. Please send to me. Babe, where's the girl? Mi rí mọ́. Ah, ọkọ mi sìnsìn. Ok, dìde jà lọ, jà lọ, jà lọ. A ní láti wà. Kókó sáré kúrò bí ń sìnsìn ṣá. báwo wà ní. Officer, kì í ṣe ọ̀bọ yẹn ni o. ó dẹ̀ yà mí lẹ́nu gan because um, ah, a ti gbìyànjú gan but uh, n tí mo discover ni pé ó dà ń pé eh, akọ̀yìn sí ẹ̀ta rí yẹn tá a fi mhm. túlẹ̀ dé báyìí yẹn ó dà ń pé òun ló fún wa ní issue but ìgbà tí mo débẹ̀ nísìnyí mo discover pé no because bí ẹ̀sìn bọ̀bọ̀ tọ̀hún yẹn ó pọ̀ rẹpẹtẹ you understand okay. but eléyìí ó kàn ní díẹ̀ ni though the same haircut ni wọn o hmm, but òun kọ. ẹ dunu báwo ni bọ̀bọ̀ ìṣe wọn escape by. Ah, mi really understand ooo oh, ah wọ́n dá ń pọ́ smart díẹ̀ bọ́kọ sí wàhálà ṣe bí ṣe ti wá ni. a máa fún wa mú a náà fún wa mú. a tún máa continue ìwà náà it's okay so let's go. I saw him at close range. Kí n gbójú sílẹ̀ kí n wọrí fóònù mi kí n wò pé bóyá òun ni àbí òun kọ́ let me confirm ó ti sá lọ yẹn ló mú mi kí n máa suspect pé dàbí he knows something But ti mọ̀ pé mo ti ń trail òun. kó máa bọ̀ bí báyìí she's gonna monitor your home and make sure that you both and your family you are safe. mo kò ní kí wáyé fún mi. okay Adunni now to ti sá What else can we do? Nothing. Nothing for now. You just stay home and stay safe. I'm doing everything possible that I can, okay? I'm doing everything that I can. Thank you. Thank you so much. All right. Thank you. Uh, I have to go. Huh? Please. I have to go. No, it's fine. <sighs> What's she buying now? káyọ̀dé. báwo ni fèékà. o sọ fún mi kò ń bọ̀ nbí. ẹ mi ì lè sọ wo. kí ló ṣẹlẹ̀. mo ti ní yò mo ti ní problem kan. kí ló ṣẹlẹ̀. mo pe dádì mi mo ti mo ti ń bá wọn sọ dádì sọ pé àwọn ò lè rówó send fún mi until monday. ẹ monday ò pẹ́ náà. Ah, monday pẹ́ kọ́tà máa close lọ́la friday wọ́n lè pẹ́ mi ìdẹ̀ nẹ́lò mi tí mo fẹ́ pé mi níbo mi tí mo fẹ́ lọ mo mọ kíkò kí n ṣe right time fún wọn náà but what do I do ẹ ní final year tí mi ò bá ti lè ṣe exam mi báyìí tí má ti lè miss registration báyìí tí mo ṣe ó di ehm, next semester nìyẹn mo ti lù semester extra year nìyẹn already. but Foyeke you know I don't have money. Yeah, <sighs> but monday ò pẹ́ jù. mo ti gbẹ registration máa close late registration la wà báyìí already ah. ọmọ kẹ́ extra twenty k ti gorí ẹ̀. the only money in my account now owó tí ẹ̀gbọ́n send pé ká fi gbé màámi lọ sí hospital ni hmm. ó dẹ̀ mọ̀ pé condition wọn ti critical gan báyìí. Hmm. Hmm, mo mọ condition wọn náà ti critical tẹ́lẹ̀ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tí mo rò ní má bínú mo kàn rò bẹ́ẹ̀ ni o mo rò pé bí mọ̀mísí ṣe wà yẹn a ṣì lè ra oògùn fún wọn títí di monday sókè mi sáré lọ ṣe registration yẹn tí dájú mi bá dẹ̀ ti send owó màá kó wọn gbé wọn lọ ni àbí kó tẹ̀ jẹ́ pé a máa gbé wọn lọ sí hospital nsèmí máa lọ bá doctor sọ̀rọ̀ pé mo fẹ́ sáré lọ ọ̀sùn fowó tó máa ti wá sẹ́ǹdì owó yẹn sí mi á kàn san owó doctor ni any of the two la lè san ó mọ pé kò sẹ́ni tí mo fẹ́ lọ sọ fún nisco wọ́n ti fún wa ní extra one month in fact two months tí mi bá ti san sí báyìí registration ti close semester kan ti lọ nìyẹn extra year the only thing tó fi ń come in ní final year but you know mami. mo mọ màmá táwa méjèèjì ni jọ olómìnira mú fọlọ́run bàbá ìwọ nìkan ni mo ní o. but ṣé dájú ò ní disappoint monday. àtàdé ògbónà òun kí dájú ò kì í disappoint monday báyìí first thing in the morning tó máa ṣe ń send ẹ̀ báyìí èmi ti send ẹ̀ sẹ́ ara mú mi máa yá. wọn ló máa bá dókítà sọ̀rọ̀ mi mọ gan tí mo lè bá wọn sọ nǹkan ah, ah, tẹ̀ máa attend sí máa. ọmọ ọmọ in fact èmi fara mi màá máa treat wọn lọ́wọ́ máa attend sí wọn. ó ṣe orí mi dé ó ṣe má rò wọn má rò wọn má rò wọn ó ti ro dáadáa ó ti wà òkè ó ṣe. ẹ kí ni ká ṣe wá. ó yá kan transfer sí mi kí n máa sáré lọ sí. kọ́ ọ̀ jẹ́ mú ètò ẹ̀mí lókè. ṣé ṣé o lè ṣe transfer fún mi ni kí n máa lọ sí school má gba atm ṣe transfer fún mi ó ṣe jáde ó ṣe kò jáde. ọlá mi ò lè jọ náà owó ètí ń lọ sí two weeks condition máa ń mean critical sí mi ó lè jọ náà ó jọ gbà ó fẹ́ fún mi lówó yẹn ó lè mọ kó mú sọ kí ní o. ó yà jọ màmá expect ò ṣe. Mami, <laughs> mami. Oh! mami mami mami mami mami mami mami ah. mami mami mami mami. man kí ló dé kò dé ń fi fún disturb ẹni ẹlẹ́ni no no no no no don't don't don't, don't talk to me like that jọ ìkọ́kọ́ ni mo fẹ́ kó ṣe mo fẹ́ bẹ́ẹ̀ ni má pè fún imọ́ ever don't call this number again. Hello, Mumide má bínú ọkọ mi ló bá sọ̀rọ̀ nsìn ó ní bóyá kó má pè mí mọ́. bóyá bí ti bá wò kó má pè ẹ mọ́ ni kí ni bóyá bóyá wò kó má pè ẹ mọ́. ó ní pé kó má pè mí mọ́ má bínú má rí ẹ létà má má má bẹ̀ nù a ní sọ̀rọ̀ létà ó ní pé kó má bá mi sọ̀rọ̀ mọ́ ok. Eh, ó dá, ó bọ́dá ò sọ àṣà mi kó ṣàṣẹ kó dẹ̀ ṣe mí náà tẹ́lẹ̀. láṣì bíi ti báwo I was talking to my woman na kolomi. níbo àwọn. I don't joke with you you know that. but he is also a man tó bá tẹ̀ máa bá sọ you should have just. so ìwọ ní feelings bẹ́ẹ̀ ẹ̀ ń sìn àbí. Um, mo níṣẹ́ kan tí mo fẹ́ gbé fún ẹ bó ṣe wà ẹ ṣe o lè ṣe bí ẹlẹ́mìí. ẹlẹ́mìí sórí nǹkan tó bá ṣàti máa yọ owó tó ti máa yọ kinní yìí mo lè ṣe anything tó bá ní kí n ṣe màá ṣe. oṣù oh, ah, ah. wàá dẹ̀ ṣe tó máa perfect. perfect. Ah. wàá dẹ̀ yọ gbogbo eyelashes tó dàbí abẹ̀bẹ̀ yìí. <laughs> dànù dànù. Hey! bàbá mi mímọ́ mímọ́ mímọ́ mímọ́ mímọ́ mímọ́ o alẹ́ náà ti rí kùjà lè fà á mọ̀tà kò lẹ́ẹ̀mẹ́ kwẹ́nẹ́ kwẹ́nẹ́. sẹ́yìn àkàn nọmba ẹ sí I ẹ àkàn nọmba. nǹkan tí mo fẹ́ gangan yẹn. zero two. àbálẹ́ se kifo ne kwene so no kwene kwene kwene kwene kwene four six parí ti pẹ́. fọ́ọ̀mù ni kò bá mi sign. because wọn náà fẹ́ kó append signature síbẹ̀ Oh, ò kówó ni online <laughs> <laughs> uh, thanks for being a good friend kò bá mi sign. okay okay mm. I'll do that I'll fine. fún mi pẹ̀ntì ah mi mo pen dan ṣé o ní pen ní mọ́tò ni. ok mo ní kan ní mọ́tò mi. ok ok sorry. abo to be honest i'm impressed. ok. <laughs> mo bọ́ ọjọ́ sáré mu. Okay, what do you get pen? Yeah, what do you get? To be honest, like, um, this is great. This is great. Sorry? Okay, okay, okay, fine, but I'll be there now, right? Like, kí ló ṣẹlẹ̀? My baby is sick. Kí ló ṣẹlẹ̀, kí I have to go, I have to go. Kí ló ṣẹlẹ̀, kí ló ṣẹlẹ̀. Mo Hold on. nǹkan tó kọ̀ dùn mí ni pé ẹ jẹ́ kí n lose ọkọ. bó ni mo rí o láti bò mú ọ mojú ìrí o sọ̀rọ̀ lè rán mi létí ibi tá a ti mú la. látọ̀dọ̀ ọ̀gá yín ni sá. ẹ kí wọ́n ló ṣẹlẹ̀. wọ́n ní kí n gbá pè yín kí n bá ń gbé fún àwọn ọmọ àwọn ọmọ mi àbáwọn ọmọ wọn. àwọn ọmọ wọn sọ. nítorí n bá jẹ́ kó ọmọ kó àwọn ọmọ tèmi ọ̀sìn bí wọn kó wọn wá bí rárá táwọn gbé náà ọ̀gá sì wà lọ́fíìsì o wọ́n sì rántí raapu ẹ wo bí wọ́n ṣe ń bà wọ́n ọmọ jẹ́ torí ọlọ́ àwọn ọmọ táwọn yóò ọmọ kéékèèké ni ọmọ wọn àwọn ọmọ ọ̀gá mi àwọn ọmọ kéékèèké ni wọn àmọ́ tó o bá rí wọn tí wọ́n bá bẹ̀ sí ní jẹ ápù lójú rẹ̀ bí ìgbà tí wọ́n jẹun rí ni mo fẹ́ràn rẹ inú fíríjì la máa ń tò sí báyìí ọ̀gọ́ sì tò sínú fíríjì yóò sì tutù tutù tutù. ó dà bẹ́ẹ̀ sàn. ọ kò dáa ìṣe ni wọ́n ń bọ̀ ọmọ jẹ́. ó dà bẹ́ẹ̀. mi máa gbé wọnú pálọ̀ nísìn tí wọ́n bá di lọ́wọ́ mi báyìí wọ́n fòrò mọ́ mi báyìí bí ìgbà tó jẹ́ pé bí ìgbà tí ajá bá fẹ́ gbé nǹkan ni. kí ló dé ebi gan tí mo yẹ dàgbà tó yìí wọn jẹ apuri. ẹ jẹ apuri hmm. ṣé wàá fẹ́ jẹun náà nísìn. àwọn jẹ o ọmọ pọ́gà ó ti kà síbẹ̀ ọ̀gá mi ya wèrè mú ti kà. ẹ jẹun náà mi ní sọ ọ̀gá ọmọ iye táwọn ra kó sì lọ ọmọ ọ̀gá mi tó mi kó sì dànù kó sì dànù ọmọ ọ̀gá mi tó mi èmi kẹ ẹ ọ̀gá tó ti máa kà síbẹ̀ ọmọ nǹkan kan ṣe ọmọ ọ̀gá mi. Débìkẹ́ ò bá àwọn ọmọ mi wọlé. Débìkẹ́! Kí ló ṣe Débìkẹ́ tí ò bá àwọn ọmọ wọlé tó jẹ́ kó sùn báyìí? Irú nọ́ọ̀sẹ̀ tí wọlé lẹ́yìn náà. Ire tàn mí wá. Ire tàn mí wá. Ire tàn mí wá. Ayọ̀ tàn mí wá. Ayọ̀ tàn mí wá. Ire tàn mí wá. Ire. Ire. sọ wípé ẹ̀yin méjèèjì rẹ̀ jẹ̀bi ọ̀rọ̀ tó wà nílẹ̀ àti fámílì ìyá tí wọ́n fúnra ẹ̀ téèyàn bá dẹ̀ ti overreact lórí nǹkan tó bá ń ṣẹlẹ̀ bó ṣe máa ń rí fún nìyẹn can you imagine ẹ́ wọ́n kò sí problem gbogbo ìwà tó hù pátá ìwọ náà kúkú mọ ìlú tó wà ó dẹ̀ mọ òfin tó guide everybody wa no problem but next time mo mọ̀ wípé gbogbo wa tó kù yìí ò ní kú mọ́ kò sí wàhálà pẹ̀lú permission láti ọ̀dọ̀ ọ̀gá i am very sure wípé àárọ̀ ọ̀la a máa charge sí court and of course ìwọ fúnra ẹ mọ nǹkan tí a máa charge sí court fún yes because gbogbo ẹ̀sùn pátá ọrùn ẹ ló wà ìwọ kan náà ló ń rè ìwọ kan náà ló pààyàn o tún kidnap can you imagine ní ìwọ nìkan ṣoṣo no problem but tó bá dé court òfin á sọ bóyá lóòótọ́ àti lódodo ló jẹ̀bi nǹkan tí àwa gbé wá tàbí o free but i'm very sure wípé àjọmọ òfin ilé wa ni no problem yes ma. take him away. all right. Shh. Can you please move? Go, my friend! Listen. Una vez questa domanda.